kan. surely mm-hmm. ẹ̀jẹ̀ mm-hmm. ready mm-hmm. ready questions ṣẹ́rí questions yẹn mm. a ní there are questions troubling my mind. Hmm. Many answers leading to more questions. Hmm. Will we ever get the conclusion? Ẹni dọ́run bọ̀ ló mọ̀ o. Hmm. Hmm. Everybody seems certain mm. of their doctrine and creed. Hmm. But just what if you are wrong? Hmm. Ẹni dọ́rùn bọ̀ ló mọ o. Hmm. Ẹ mọ̀ pé oríṣiríṣi doctrine la ní hmm. lénìí nínú ìgbàgbọ́. Àwọn tó ń borí, àwọn tí ò borí, àwọn tó ń wọ ṣòkòtò, àwọn tí ò wọ ṣòkòtò àwọn tí oríṣiríṣi ó pọ̀ gan. bẹ́ẹ̀ni àwọn kan dúró síbi gangan wọ́n sọ fún yín pé eh, irú orin tẹ́ ń kọ yìí gan ó tún rí bákan ìyẹn normal nìyẹn àdìgbò yẹn ìyẹn <laughs> hmm. ò múùfù wa mọ́ àmọ́ hmm. ẹni tó rán wa ń ṣe àdẹ̀ hmm. ń tẹ̀lé ìtẹ̀sọ́nà ọlọ́run tó rán wa ń ṣe. amẹni tí à ń tẹ̀lé. so wọ́n ní ẹni tó rán wa ń ṣe là ń bẹ̀rù ah, ah ẹ̀rí kèmí náà dẹ̀ sọ mo oh, sì sọ oh, mo sọ wé. flow owó kí bẹ̀rù ẹni tá a máa jẹ iṣẹ́ fún. ẹni tó rán wa là ń bẹ̀rù ọlọ́run ló dẹ̀ rán wa ń ṣe so even tí ó bá wà against the grill hmm. tó bá jẹ́ pé kò ń ṣe nǹkan tó popular hmm. kò ń ṣe nǹkan tó jẹ́ status quo kò ń ṣe hmm. bọ́n ṣe ń tẹ́ni wọ́n ní àwọn Yorùbá máa ń ní pé ẹja ṣe bó ṣe ń ṣe kó bá lè rí bó ṣe ń rí bó bá tó bá yẹ pé bó ṣe ń rí àfẹ́ mọ́ Hmm, tó bá gbé bó ṣe irú nàìjíríà yìí sí àlè máa ṣe nàìjíríà lọ bó a ṣe ń ṣe torí àfikún orí bó ṣe ń rí náà wà láti change bá a ṣe ń ṣe. ó gbọ́dọ̀ rí dáadáa ni. ògùdọ̀ wà stereotype. ẹ ti gẹ́ ìpè so a ní pé questions track yẹn hmm. torí èmi àti Id Kabasa mhm. Id Kabasa ló produce album àwọn ayé mu Id Kabasa Id Kabasa hmm. so a ní pé kò sí ẹni tó lè tó lè sọ pàtó with hundred percent confidence hmm. pé ọ̀nà tiwa ló ṣọ́ọ̀jù hmm. àfi ẹni tó dọ́rùn bọ̀ jésù ló lè dọ́rùn bọ̀ hmm. so à ń lọ wọ nǹkan tí jésù sọ nínú ìwé mímọ́. Mm ó yé yín torí doctrine nǹkan táwọn pọ́n pè ní doctrine most times mm. is interpretation ọmọ ènìyàn hmm. of ìwé mímọ́ hmm. oníkálùkù àwa interprete oníkálùkù interprete hmm. bó ṣe yé so a ní pé kankan wrong but ká máa ní ká máa leave room for error even in èyí tó jẹ́ tiyín kéèyàn lè mọ̀ wípé ó possible ká ṣì ó possible ká ṣì. Hmm. ó possible ká ṣì ṣe díẹ̀ náà wá ń bì báyìí o. kó má rí bẹ́ẹ̀ o. ẹni dọ́rùn bọ̀ ló mọ̀ so questions track hmm. four then olùlànà olùlànà olùlànà olùlànà olùlànà bàbá wa bá mi ṣe ìyẹn hmm. àwọn ọkọ àwọn ọkọ àti bàbá tó níyàwó ńlé tó ní ọmọ ńlé lákọ yẹn fún torí èmi fúnra mi mo níyàwó mo lọ́mọ a ní ẹ ti yànnà náà yẹn báyìí. máa wọ wọn yan ti rí i pé ilé ti kún ọ̀rẹ́ di ló ti kẹkẹ níbo ètò bá rí ní o tó máa o tó máa o fàmí. kò sí hope ninety eight two thousand. a ní wife go chop pikin go chop mm-hmm. báwa ṣe o our lord olúwa on top your door we dey knock o we dey knock o baba bless our work o. Mm -hmm. -hmm. no be beans to be man mm -hmm. make your hand show us how to plan mm. chop the good for the land o oh. mm. àdúrà wa lè yí o oh. ní gbogbo ohun tá a bá dáwọ́lé mm. ká máa rí bá ti ṣe mm. ká máa rọ́nà gbégbà lọ́lá olúwa iṣẹ́ wa á so ìyẹn á connect pẹ̀lú àwọn ọkọ àti bàbá ńlé then a ṣe everything by you ìyẹn ní track six then emergency emergency yẹn ah orin yẹn ó lágbára gan. ẹ jẹ́ àgbọ̀ emergency ti yín. torí emergency yẹn ni torí emergency ti pọ̀. Eh, ṣe eh, òyìnbó ni emergency ọ̀nà téèyàn bá gbé gbà ló má ta eh, emergency yẹn ni hmm. pé mo wo mo wo program yìí mo rí gbà tí sista mi kan tó wá láti Fàájì FM hmm. tó ń sọ̀rọ̀. Mm-hmm mo rí ibi tó ti sọ pé nígbà téèyàn bá fẹ́ ìyàwó àbí tó fẹ́ ọkọ lẹ́yìn tó fẹ́ tán wàá mm. ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ń rí spec ẹ̀ hmm. lóríṣiríṣi hàn hmm. parọ́ hmm. kò ń ṣe òyìnbó pè nǹkan ní lust then greed. Mm greed ni ojú kòkòrò lust ni mo tún fẹ́ sọ lust ìfẹ́kùfẹ́ ìfẹ́ ara mhm. kò ń ṣe gbogbo ìgbà ni nǹkan tí wọ́n describe yẹn jẹ́ lust mm. most times greed ni ojú kòkòrò ni so emergency nǹkan tá a sọ pẹ̀lú orin emergency ni pé nígbà tó o bá rí tí obìnrin míì tó ń kó sí ẹ lójú mm. àbí mm. tọkùnrin míì tó ń kó sí ẹ lójú that's an emergency kò sá fún ayé ẹ emergency that's an emergency <laughs> emergency dẹ̀kẹ̀rẹ̀ ambulance náà fi máa ń gbé emergency gbọ́ wow wow wow wow wow wow <laughs> wow. so ani this is an emergency mm-hmm. mo bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ mm. speedily i be foolish to think i can handle it blood mm. dey my body o. Oh mm. this is an emergency o jẹ bẹsẹ rẹ sọ̀rọ̀ accordingly no go dey think you can handle it iṣan ló pa Bruce Lee o. Oh. Eh. Hmm, hmm. tá a ṣe kọ emergency. ó máa láìkí orin yẹn o. ó dẹ̀ ah, ah, ah. ó dẹ̀ salmon. a body no be firewood o hmm, make you no go near fire even if you dey for choir body no be firewood o pé yẹn wà choir mi pé tẹ bá gbára lé nísìnyí yóò ní fi yé. emergency lélẹ̀ yóò emergency ni kò sá bible ni pé kéèyàn sá fún gbogbo appearance of evil kò ní ìgbà yẹn kọ́ lèyàn máa fèdè fọ̀. Hey, ló máa ah, sá ah, at that point in time. you can handle it. ẹjọ sá <laughs> pásítọ̀ kan ló jẹ́wọ́ pé òun bá ọmọbìnrin wọ lífìtì tó jẹ́ pé ohun tó kò dẹrùn rárá hmm. àwọn méjèèjì nìkan ni nínú lífìtì. emergency lélẹ̀ yìí o lórí bàbá ní emergency lélẹ̀ yìí òun rọra tẹ nẹ́ẹ̀tì dọ̀ pam òun wọlé. bàbá òdòdó. bá òdúró rárá o àwọn òdebi àwọn òdebi tó ń lọ mọ́ ọbọlẹ̀ emergency room emergency room tó bá mọ̀ ẹ́ pé hmm. destiny òun hmm. ó gbòòrò hmm. ó lágbára òun ní fi nǹkan burúkú ṣeré so emergency yẹn track seven track eight títí láì ìyẹn fún àwọn ọkọ àti ìyàwó. ẹ̀kọ́ náà èmi mo ń fẹ́ràn orin ìfẹ́. ìyàwó ilẹ̀ kọ́ fún ah, mi. àyàwó mi ló mi ìfẹ́ tí gbórin ìfẹ́ mo like orin ìfẹ́ ká ní pé mo mo orin kọ ni. orin ìfẹ́ nìkan lè má máa kọ ra. ó ní bá máa kọ o ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ mo orin kọ mi ì mo orin kọ ó yá mo ń gbọ́. mo ní forever mm. would always be together stick through every weather lójoojúmọ́ ọdún from January to December no retreat and no surrender no juju can put us asunder na you be my ah, answer o ah, oh, ah, baby dájúdájú eh, eh, eh, títí láì nothing that i do títí láì will ever harm you títí láì baby na me and you títí láì honeymoon ní norway títí láì ten plots láfi kọ́lé ọmọ mẹ́ta péré títí láì àbúṣe bùṣe. màá èmi á kàn jù sí pé famimọ́ra lówùrọ̀ títí eh, láì famimọ́ra lọ́sàn lálẹ́ títí láì tó wà di lọ́gàjẹ́ eh, eh, títí ó yẹ ká gbé yín lọ studio ọlọ́mọjọ ṣẹ́ léṣe ọlá àárọ̀ ọ̀sẹ̀lẹ̀ ó yẹ ká gbé yín lọ studio. bẹ́ẹ̀ni ah, ó yà tẹ bá ti ní ká wá ṣe bá ti ní kí n wá ṣe kòlábò jàre màá ṣe kòlábò kò sí wàhálà ah. bá a ṣe ń sọ lọ́yà. ṣáà ṣe títí láì yẹn track eight kí ló wà hmm. track nine again o tí mo mọ̀ pé track ten Elijah level ìyẹn àwọn ojú àìpé ìyẹn làwọn èèyàn ìyẹn làwọn èèyàn ń kò jẹ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mm. báyìí Elijah level orí nǹkan tá a ṣàlàyé pẹ̀lú orin yẹn ni pé ẹ̀mí pé tí nínú Bible wọ́n ní Elijah ẹ̀mí Ọlọ́run balẹ̀ mm. Ahab ti bẹ̀rẹ̀ sí ń sá lọ níwájú mm. nínú kí ni Yorùbá chariot kẹ̀kẹ́ ogun ẹ̀yìn pé kẹ̀kẹ́ ogun ọba ló ń sáré jù nínú kingdom so bóyá bi ẹṣin mẹ́fà hmm. ló ń fa kẹ̀kẹ́ yẹn hmm. Elijah gbà tí ọwọ́ Ọlọ́run dẹ̀ bá ó dẹ̀ sá lórí ẹsẹ̀ hmm. ó dẹ̀ sá kọjá kẹ̀kẹ́ ogun Ahab so mo wá ní adẹ̀mọ́ ẹ pé nínú nǹkan tá à ń ṣe nínú iṣẹ́ tá à ń ṣe báyìí ó pọ̀ tù káwọn kan ti lọ wájú. bẹ́ẹ̀ Mm kó rí bíi pé kó rí pé ọlọ́run dọ̀lù wa ọlọ́run ò fásitì tó ọlọ́run ti ẹ̀yà sí ọlọ́run ń ṣọ̀nà wa. Hmm. Hmm. bẹ́ẹ̀ni. so a ní ẹṣin mẹ́fà ò sáré tó hmm. when the spirit is upon me. Leave them, with them carry go. I will surely outrun them. Cause Oluwa is involved, involved, involved so I don't listen to the noise. Hmm. Plenty chariots they run for my front, mm. but when I begin my run, it e mm. go hmm. be like say on steroids. Hmm. Hmm. And Elijah level àwa ń sáré ju ferrari lọ is my normal level àwa ń sáré ju ferrari lọ so i'm more than able àwa ń sáré ju ferrari lọ cause the spirit is upon me is upon tí wàá ṣàkọ ìyẹn track ten àkọ àwọn yòókù. àwa ń sáré ju ferrari lọ. ẹ̀yọ̀ eh. bá tún sáré ju ferrari lọ torí a lè fi kẹ̀kẹ́. ẹ ti gẹ̀ẹ́tì ẹ tiẹ̀. gbé tòótọ́ ni torí tí Ferrari torí hmm, torí nǹkan tí hmm. kẹ̀kẹ́ ogun ọba jẹ́ hmm. nígbà yẹn mo wé pé kí a lè fi Ferrari wé Ferrari yẹn. kí a tàkàtà pé Ferrari ló sì ń sáré eh, gan láti Ferrari sáré